chance so àwa wà lórí afárá yẹn ọlọ́run á gbẹ̀san fún kálukú pé ọ̀yin eléyìí jẹ́ ńjọba yìí wọ́n wàá yọ nínú títí tó fi gbàgbé ìwọ náà wọ́n yọ nínú tó fi gbàgbé títí tọ́lọ́run ó fi mú gbogbo lára gbogbo òkùnsínú gbogbo bínú ara ẹni gbogbo gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú tí máa bẹ lọ́kàn àwọn èèyàn ọlọ́run á yọ dànù kó lọ́kàn wa torí pé wọn yẹn sí lálẹ́ jẹ́ nà kó wọn máa kórìíra ara wọn wọn yẹn bẹ lálẹ́ jẹ́ nà kó wọn máa dẹ́yẹ síra wọn wọn ìbẹ lálùjáná kí wọn máa ṣe sùtì ètè síra wọn papọ̀ wọn fẹ́ràn ara wọn dénú dọ́gba so ìbẹ lọ́lọ́run ti fọkàn kálukú má kó tó wá di pé wọn wà lùjáná torí pé kò ní wà lùjáná àfẹnitọ́lọ́run bá fọ̀ mà kọ́lọ́run bó ṣe wá lọ́kàn nínú wa tọ́ lẹ́yìn eléyìí agbọ́dọ̀ gbàgbọ́ pé àlùjáná ń bẹ iná ń bẹ o nínú pa àgbàgbé ndàlùkì àmọ̀ gbọ́nu àlùjáná ọkọjá ntẹ̀yàn lè ròyìn ọwọ́ ntọ́lọ́n bá sọ fún wa nípa rẹ̀ lálẹ́ mà àbá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa nípa rẹ̀ lèmádà torí pé wá nínú hadith al-qudsi ọlọ́run ló ń ti pèsè àlìjánnà kankan lè fáwọn ẹrú òun fi ma la ayn ra'at wala udhun sami'at wala khatara ala qalbi bashar ń bẹ nínú àlìjánnà tó ń pèsè kalẹ̀ yìí ń tójú kan òrírí ní dáadáa ohun tẹ́tí kan gbọ́ rí ní dáadáa ntí ò tiẹ̀ rú wúyẹ́ lọ́kàn kan rí nbẹ nù alìjẹnà ọlọ́run dàkú má ṣe lé wọ̀ wá. torí ẹ ní àwọn sàhábà bíi Ibn Abbas àtàwọn mi sọ pé kò sí nǹkan kan nù alìjẹnà nínú ntọ́ wà nínú ilé ayé yìí àfi kó jẹ́ porúkọ wọn lọ́kàn papọ̀ omi ń bẹ láyé omi ń bẹ lálìjẹnà ó kọ́ lọ́ papọ̀ omi tàlìjẹnà ẹsẹ̀ bíi omi ilé ayé ọ̀gẹ̀dẹ̀ ń bẹ lálìjánà ọ̀gẹ̀dẹ̀ ń bẹ láyé orúkọ ọlọ́pàpọ̀ ọ̀gẹ̀dẹ̀ àlìjánà kò dàbí ọ̀gẹ̀dẹ̀ ilé ayé. ilé ń bẹ lálìjánà ilé ń bẹ ilé ayé orúkọ ọlọ́pàpọ̀ ilé àlìjánà ò ilé ayé. sẹ́fẹ̀ àwọn kílé ayé tó jọba ti ń rọ ẹ̀rú ti bẹ̀rẹ̀ sí ní báyìí ó lè wọlé gangba mi ìjì burúkú lè wọlé ká mọ̀ pé yóò tiẹ̀ sí òrùlé kúrò lórí ilé àmọ́lé àlìjánà láà láà láà ọlọ́run dákun ní ẹni tí ò ní ra àlìjáná yìí wọ̀ ọtí ń bẹ láyé eléyìí táwọn ọ̀daràn máa mu ọtí sì ń bẹ lálìjáná orúkọ lásán lọ papọ̀ la lagwan fiha wala ta'thima nínú àlìjáná tí wọ́n bá mu tí rẹ̀ wọ́n yìí sọ̀sọ́kùsọ̀ wọ́n yìí sì ṣèṣekúṣe wọ́n dán ti ilé ayé wò ọtí ni kọ́kọ́rọ́ gbogbo àìda tó bá yóò ṣe zina tó bá mu lè pààyàn tó bá mu lè dáná sunlé torí pé ọpọlọ wèrè ti sọnù tó bá sì mú títún lè yàgbẹ́ sára yóò tún bú bàbá rẹ̀ yóò tún ṣépè fún ìyá rẹ̀ lẹ́yìn ìgbà tó mu títàn tó rọpọlọ ti lọ rọpọlọ bá sì ti kúrò lára kéèyàn dẹran kó jẹ́jẹ́ ni agbọ́dọ̀ gbàgbọ́ pé alìjánná ń bẹ iná ń bẹ o alìjánná tí wọ́n sọ̀rọ̀ yẹn tó náà lọ́lọ́run fi bàbá ńlá wa sí rí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ó náà lọ́lọ́run fi sí àsìkò àti tọ́ wòrí nù àti tọ́ wòrí gbọ́dọ̀ bàbá ńlá wa ọlọ́run ṣe bẹ́ẹ̀ ká lè bá sojú kòkòrò àti tún padà bẹ̀. tọ́ ṣé ẹ̀ṣẹ̀ tí baba ńlá wa ṣẹ̀ láàfin sí lálùjáná ni rárá o ọlọ́run ti kọ́ tẹ́lẹ̀ náà kó tó da pélé láàgbé ṣùgbọ́n fẹ́ ká gba àlùjáná kọjá ká tó délẹ̀ ni. wa idh qala rabbuka lil malaikati inni ja'ilun fil ardi khalifa ṣáájú kó tó dá baba ńlá ló ti sọ fún àmàlẹ́kà pé òun fẹ́ gbé àrólé kan sílẹ̀ òun fẹ́ gbé àrólé kan sílẹ̀ sọlọ́nkàn ní kọ́kọ́kọ́ gbé àlìjáná náà ni tọ́wọ́ aṣọ pé àwọn baba ńlá rẹ̀ kan lọ́sẹ̀ lọ́n tẹ̀ fi dẹni tí ń gbélẹ̀ irọ́ ni o ilẹ̀ náà ló gbé tẹ́lẹ̀ náà ọlọ́run ti kọ́kọ́ òru pánpán ṣe lè jẹ́ bó ṣe jẹ́ mẹ́ọ̀. agbẹ́rò gbàgbọ́ pé dodo làlìjáná òdodo níná o òdodo làlìjáná òdodo níná o. ẹni tó bá ní kò sí àlìjáná ẹ̀yẹn pé ó sàmì àdúrà ọlọ́run ṣe lè wọ rẹ̀ ẹni tó bá ní òsínà pé ó sàmì àdúrà ọlọ́run jẹ́ ọ padà bẹ́ẹ̀ wa ha torí ẹ iná yìí ṣe nǹkan tí èèyàn máa fẹ́ torí ẹ náà lè ṣe nílé àwa mùsùlùmí ká sọ mọ́sálásí wa ní mọ́sálásí iná a'udhu billah mo rò pé yé wa aha mùsùlùmí kò síbi tó lọ láyé tó àrígbọ́n mọ́sálásí kan àyànnáfílà mọ́sálásí iná mọ́sálásí iná báwo ṣebí iná náà là ń sá fún tọ́ba ní kí ló dé tó fi ṣe Islam wà á ní kí n lè wà àlùjánnà kí n má bàa wọ̀ náà bẹ́ẹ̀ làwọn sọ̀hábà máa wí yàtọ̀ sáà tí o tún gbẹ́sìn yìí wọ́n ní kì í ṣe káwọn olè wà àlìjáná káwọn ọmọ bá wọná làwọn ṣe ń ṣe islam kí wọ́n lè fi ń ṣe kí ló dé tẹ̀ ń fi ń ṣe ṣebí ẹ̀yin náà gbọ́wọ́ lọ́dọ̀ ṣéwù ẹ sọ pé ṣéwù sọ pé tẹ́ bá ti gbọ́wọ́ níbo lẹ́wọ̀ ẹ sì ní kì í ṣe torí àlìjáná lẹ́ ń sin lọ kì í ṣe torí àlìjáná lẹ́ ṣe ṣe islam sẹ́wọ̀n kí ṣéwù náà sọ pé gbogbo wọn ó di jéró òun ó kó wọn mì kó wọn so mɛ bɔ ẹ̀bọ Yɔrɔ la lásán so tẹ́lẹ̀ ìbá yé wa àlùjáná ń bẹ agbọ́dọ̀ gbɔ, iná ń bẹ agbọ́dọ̀ gbɔ. tí lérò ni pé àwa ń bẹ̀rù àti wọná abẹ́bẹ̀rù torí ẹ̀ láàṣẹ nípele wa nílé iná ànípe wa ní iná ọjà wa ní ọjà iná so wọn náà kò fura o rẹ ní ilé ìjọsìn الا بني فاتقوا النار التي وقودها الناس والحجاره اعدت للكافرين ابرونا اينو ايكوره ونا لاون ايا تي اون اوكوتا اولون تي بيسي ريله كاله دي اون كافر وبشر الذين امنوا وعملوا الصالحات ان لهم جنات تجري من تحتها الانهار كلما رزقوا منها من ثمره رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متبعا لهم فيها أزواج مطهرة وهم فيها خالدون bóse sọ̀rọ̀ nẹ́tẹ́ ó tún sọ̀rọ̀ àlìjẹ́nà tó a gbọ́dọ̀ gbàgbọ́ wípé àlìjẹ́nà yẹn àti iná yẹn ó ti wà ó ti wà kìí ṣe pọ́lọ̀ wọn bọ́ ṣẹ̀ṣẹ̀ dà wọ́n ti wà kìí ṣe pọ́lọ̀ wọn ṣẹ̀ṣẹ̀ dà wọn torí ẹ̀ ló ṣe jẹ́ pé tó sùn Ramadan bá dé ó wà nù hadith ilé tí imaamu Ahmad gbà jáde ikú ńgbà tó sùn Ramadan bá dé ojoojúmọ́ lọ́lọ́wọ́ bá ma máa fi kún ọ̀ṣọ́ àlìjẹ́nà yóò máa sọ pé ṣebí ni mo pèsè kalẹ̀ di àwọn ẹrú mi tí wọ́n ń bọ̀ wá gbé a gbà ìpè iná yìí báyìí àwọn èèyàn àti àlìjọ̀nú náà lọ́lọ́wọ́ bó kù síbẹ̀ o àwọn èèyàn àti àlìjọ̀nú lọ́lọ́wọ́ bó kù síbẹ̀ iná wọ́n sì máa kó yẹn nígbà tí sọ ǹjẹ́ wọ́n tún sẹ́kù bí ṣé wọ́n kù ṣé wọ́n kù ṣé wọ́n kù kò ní yé sọ bẹ́ẹ̀ torí pé Ọlọ́run náà ló ti ṣàdéhùn ó ní la amla anna jahannama minal jinnati wan nasi ajma'in mo búra kíkẹ́ máa kún jahannam pẹ̀lú àwọn èèyàn àti àlejànú lápapọ̀. ẹ máa ń pín gbogbo àwọn nǹkan Ọlọ́run dá wọn kún lè máa jọ́sìn fọlọ́ ni iná ti gbọ́ àdéhùn Ọlọ́run òun náà wà ígà ìgbékọ́jọ́ yẹn ó dé. ìdínú tí iná ké lọ bọ́lọ̀ kótó dijọ́ gbẹ̀ndà kìyàmà ó ní ya Rabbi akala ba'di ba'da ìwọ ọlọ́run apá kan mi ti fẹ́ jẹ apá kan run o torí pé annaru ta'kulu nafsaha illam ma ta'kulu iná máa jẹra rẹ̀ tí o bá rí ń jẹ tó dáná kalẹ̀ ní ìsìtẹ́ gbé nǹkan kan lé lórí kí ni iná jora rẹ̀ títí yóò kù iná jahannamu azọ pé akpa kan mi ti jẹ apá kan tán ọfẹ jẹ apá kan tán ìwọ Ọlọ́run mi Ọlọ́run bá wá yọ̀ǹda fún náà pé kó mímí méjì mímí alákọ̀ọ́kọ́ òun náà ni gbígbóná janjanjan tí ojú ọjọ́ máa gbóná janjanjan lásìkò ẹ̀rùn náà lànà fi sọ pé فإن شدة الحر من فيح جهنم. أما ẹ máa lọ́sọ̀ láti lára o nígbà tó bá dásìkò ẹ̀rùn tó rùn mú jajaja ẹ lọ́sọ̀ láti lára kójú ọjọ́ tutù kẹ́ tó ṣe sọ́láàtì nítorí gbígbóná jajaja tójú ọjọ́ máa ń gbóná jajaja lásìkò yẹn nínú èémí jahannama ni nínú mímí jahannama ni anabi ní ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni tutù burúkú tí ọjọ́ máa ń tutù lásìkò ọyẹ tí máa tutù débi pé máa rọ yìnyín nínú mímì jahannamanu ẹ dákun torí tọlọ́run iná tó ṣe pé mímì rẹ̀ ò jẹ́ àrílẹ̀ ayé gbé lásìkò ẹ̀rùn iná tó ṣe pé mímì rẹ̀ ò jẹ́ wọn orílẹ̀ ayé gbé lásìkò níbi tó tutù ti mú burúkú ẹ dákun ṣé ara wa wà ràn wàláhìí tó lára o. torí ẹ̀ náà lọ́lọ́run sọ pé la yarawna fiha shamsan wala zamharira lálejò náà ọ̀run ipa wọn òtútù burúkú ẹ̀ mú wọn bẹ̀ o ṣùgbọ́n nínú náà gbogbo ẹ̀ lọ́ba pàdé ń bẹ̀ tọ́ ìgbà tó máa ń kó àwọn èèyàn sínú náà yìí ọlọ́run ló ti yóò kùn kò sì tí ì kùn yóò mọ̀ wá pariwo pé wọ́n lọ́n wọ́n lọ́n wọ́n lọ́n àníkẹ́ eléyìí bẹ́ẹ̀ náà àdìsí tó fi hàn á pé ọlọ́wọ́n bá wá ní ẹsẹ̀ ìtọ́dọ́gba pẹ̀lú títóbi àti gbígbangba rẹ̀ ọlọ́wọ́n bá ó gbé ẹsẹ̀ rẹ̀ alápọ̀nlélẹ̀ iná ọmọ wa sọ pé kọ́tìn kọ́tìn ó ti tó mi o ó ti tó mi iná ọmọ sòrùjọpọ̀ yóò mọ sòrùjọpọ̀ yóò fi ṣe dídí ẹni ti wà ń bẹ̀ nìsín kò ní tóbi látòbi jùmọ́ ṣùgbọ́n àlìjẹ́nà òun ò ní kún torí ra ayé ń bẹ òtètè gba Islam lónìí kó tó dọ́là o. alijanna ò ní kún torí ẹ sí ọ̀rẹ́ ìwọ tó ń léyàn kó islam táyé pé wọn nìkan lọ fẹ́ kú bẹ́ẹ̀ sẹ́mi pé ilé lásán ilé lásán tó bá jẹ́ alájà mẹ́ta bó ṣe kéré tó ń ìyẹn ẹyọkan ò lè gbé kó dùn mà ò rí ìyàwó tó bá tó lè pè ń gbénu lé ọwọ́ tọ́ba jọ dáràn torí tí ọba jẹ́bẹ̀ wọ́n nìkan nú adúrú léyìí ògiri kan máa dẹ́rù bọ̀ bó wàá lálẹ́ jẹ́nà tó ṣe pé àrùdó as-samawati wal-ard ìbú rẹ̀ fífẹ̀ rẹ̀ fífẹ̀ gbogbo sámà méjèèjì àti ilẹ̀ méjèèjì ni kọ́ ajẹ́ pé wọ́n nìkan lọ́wọ́ bẹ̀ torí pé nbẹ́ nù àwọn èèyàn tó sáfẹ́ yọ gbogbo èèyàn kúrò nù Islam wọ́n kó kó nìkan bí ètò ní kí Ọlọ́run má fẹ́ nìkan sálẹ̀ jẹ́nà àfihàn àfa anabi muhammed sallallahu alayhi wa sallam anabi ni hajjarta wasi'a ntọ́fẹ̀ lọ́fẹ́ sọ di funfun yìí o. alijanna ò ní kún wọn náà gba islam kọ wà alijanna ilé àwọn olóríire nìyẹn anabi sallallahu alayhi wa sallam sọ fún wa nínú hadith nígbà tó ṣe pé alijanna ò ní kún báwo ni ó ṣe wá sí ọlọ́run dá ẹ̀dá tuntun tí ò gbélé ayé rí yóò fi wọn kún ààyè tó bá ṣẹ́kù lálìjanna wala wujuda lil fuqara'i wal masakina wasfan fil janna kò sẹ́ni kẹtí ọbẹ̀ náà aljanna tó ń pè fakir kò sẹ́ni kẹtí ọbẹ̀ náà aljanna tó ń pè láláìní gbogbo wọn lọ́lọ́lá ayé nìkan náà ti máa ń pè yàn ní fuqara tùmọ̀ wọn sọ fún mi pé ń tó pọ̀ jù nínú aljanna fuqara ò ní wọn ìyẹn ni pé láyé ni wọn ti jẹ́ fuqara ṣùgbọ́n lálùjáná wọn ṣe fuqara àbí kẹ́wọ́ ní fakiru ní ẹni tó ní ìlọ́po ayé yìí lọ́nà mẹ́wàá ṣé fakiru lélẹ́yìn anabi sallallahu alayhi wa ẹni tí ò ní ga nípò tó nǹkan lálẹ́ jẹ́nà ó lẹ́ni tí ó ní tó ilé ayé yìí lọ́nà mẹ́wàá ilé ayé pẹ̀lú gbogbo kọ́ńtínẹ́ǹtì tó wà ń ni o lọ́nà mẹ́wàá à ọlọ́run dákun má ṣe lè wọ̀ wa torí ẹ̀ tó yẹ ká múra sínú o kẹsẹ̀ ká máa múra sí pé máàtì yẹn gbọ́dọ̀ fomi o à world cup mi à mo gbọ́dọ̀ wo ẹ́ irọ́ world cup kọ̀ àní kò ọ̀rọ̀ náà gbégbà kò ọ̀rọ̀ náà lọ́njọ́ gbẹ̀ndẹ̀ alkiyama mélòó ni tó ti ṣe tó ro ipò lè jẹ ọ̀rọ̀ náà lọ ó yẹ ká máa ṣèṣirò fúnra wa lójoojúmọ́ o àwọn sẹ́ẹ̀rí tó ṣe tó ṣe tó ṣe ṣé kárí mi ò tí wọ́ bẹ̀ ṣé ò ti bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ torí ẹ agbọ́dọ̀ máa wò kí là ń ṣe ilẹ̀ ìdíjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama yá ayyuhalladhina amanu taqullah wal tanzur nafsun ma qaddamat lighad wattaqullah inna allaha khabirun bima ta'malun. a tún gbọ́dọ̀ ní ìgbàgbọ́ ìgbé iná àti aljanna máa bẹ láéláé ni wọn ò ní parun wọn ò ní parẹ́. yàtọ̀ sí gbàgbọ́ àwọn kan wọ́n ní iná máa bẹ títí gbà kan gbọ̀ báyọ̀ ọlọ́run bá tún paná rẹ̀ yọ àpò gbogbo yẹn sálì kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ iná máa bẹ láéláé aljanna náà máa bẹ láéláé. a sì gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí pé ẹni tó bá kú lórí ìmánì tí ẹ̀ṣẹ̀ wa gbé wọn náà kò ní máa bẹ́ẹ̀ nuná láéláé ìmánì rẹ̀ padà yọkù ọjọ́ kan lọ sí alìjánà pẹ̀lú ṣìpẹ̀ àwọn olùṣìpẹ̀ yọ padà wọ alìjánà lọ́jọ́ kan. a sì tún gbọ́dọ̀ ní ìgbàgbọ́ ikú anabi sallallahu alayhi wa sallam ọlọ́run bá fún ní al-Kawthar inna a'tainaka al-Kawthar ibn abbas ó ní òun náà ní al-khayr alladhi a'tahu allahu lin-nabi sallallahu alayhi wa òun náà lórí tọ́lọ̀ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó ṣe pé lára rẹ̀ náà ni alḥawb abata anabi muhammed sallallahu alayhi wa sallam tànàbí ni òóró rẹ̀ ìrìn oṣù kan ni ìbú rẹ̀ ìrìn oṣù kan ni ibi tó gùn dé ìrìn oṣù kan ni ibi tó fẹ̀ dé ìrìn oṣù kan ni wọ́n wá kó àwọn kọ́ọ̀pù lọ sí àyíká rẹ̀ àwọn kọ́ọ̀pù yìí pọ̀ gẹ́gẹ́ bí ìràwọ̀ tí ń bẹ lójú sánmà. gbogbo ẹni tọ́jọ́ ọmọ anabi sallallahu ni ó mu nínú omi yìí ẹnikẹ́ni tó sì ti mu nínú omi yìí òun gbé òní gbẹ láéláé ṣùgbọ́n ìyàlẹ́nu ni pé àwọn kan omi anabi ó ní ẹ máa àwọn èèyàn mi ni àwọn èèyàn mi ni bóòlù anabi ó sì anabi anú hadith ilé tí malik gbé jáde nínú anabi pé bóòlù ó sì dá àwọn ẹni tí ó dé mà ó sì rí wọn ó ní bóòlù òun gbé bóòlù èèyàn ní dá wọn mà nígbà tí àwọn ràkúnmí èèyàn tí wọ́n bá lúpọ̀ mọ́ ràkúnmí yòókù nígbà tí gbogbo àwọn ràkúnmí èèyàn tó jẹ́ pé ẹsẹ̀ funfun làwọn fi ń tẹ̀lẹ̀ funfun funfun lẹ́sẹ̀ tí wọ́n títí dórúnkún nígbà tí ẹsẹ̀ àwọn ràkúnmí yòókù sì dúdú tí yóò dá tiẹ̀ mà bí òní dá mà yóò dá mà àìrí wọn ò pé kí n má dá wọn mà torí pé gbogbo wọn wà níjọ́ gbẹ̀ndàl kìyàmà ghurran ìmọ́lẹ̀ okùn àwọn oríkèé àlùwàlá wa látàrí àlùwàlá tá a ṣe nílé ayé eléyìí ò sí fún àwọn àjọ mi àfijọ́ anabi muhammed sallallahu alayhi wa sallam tó bá ti yọ anabi oní ẹ máa bọ̀ àwọn èèyàn mi ni àwọn èèyàn mi ni àwọn mẹlẹ́kọ̀ọ́ máa sọ rárá àwọn eléyìí ò sínú àwọn èèyàn rẹ wọ́n máa dá àwọn míì padà innaka la tadri ma ahdathu ba'dak tọrọ ọ̀ máa tí wọ́n ṣe lẹ́yìn rẹ̀ ọlọ́dà kò máa ṣe tiwa bẹ́ẹ̀ o ẹbí àwọn mùnáfíkì àdínì yóò máa ṣe ṣe pé mùsùlùmí lòun òun tẹ̀lé súnà àmọ́ ní kọ̀kọ̀ kìí ṣe mùsùlùmí o oníbídíà ni o òun kàn ó bá àǹfààní kan yọ ọ́nbẹ̀ nu kó òun lè gbà ńbẹ̀ tí o bá ti sáǹfààní ńbẹ̀ ó tún darapọ̀ máa yọ darapọ̀ máa àwọn èèyàn rẹ̀ gbà tìyín là ń ṣe o à ń ta àwọn eléyìí ẹjẹ ni o ẹ bá àmúná fi kìí ṣe máa ṣe ó sì mọ̀ pé tó bá fara pamọ́ fún yà ó dẹrù tó lè fara pamọ́ fọlọ́ anabi ọmọ ẹgbẹ́ ẹ máa bọ ẹ ọlọ́mọ ṣètò abẹ. bákan náà kámá yìí pé anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ọba kumalé púpọ̀ níjọ́ gbẹ̀ndà al-qiyam ọlọ́run kumalé púpọ̀ níjọ́ gbẹ̀ndà al-qiyam torí ẹ̀ ló sọ pé ana sayyidu waladi adama yawma al-qiyamati wala fakhr èmi la síwájú gbogbo ọmọ anabi adama níjọ́ gbẹ̀ndà al-qiyam kì í sì ti fáàlì gbogbo wa máa sáká á sàlọ́ báwọn anabi ọlọ́run látòrí nuhu alayhi salam títí dórí anabi ibrahim alayhi salam anabi musa anabi isa alayhi musalatu wa salam ẹ gbà wá torí pé ayé pé ogun ogun gbogbo wa wàhálà yẹn ó ti pọ̀ jù látàrí ogun àmọ́ wa pé bá wa bẹ́lọ̀n kó tiẹ̀ ṣe sírò bó bá jẹ́ nánà ni kò máa ná ọmọ lọ sí náà nítorí wàhálà gbogbo anabi ọmọ yẹ pé agbára àwọn ọ̀ka nafsi nafsi àwọn tó àwọn lẹ́yìn bá wa mì sí báyìí ló ní kálukú àmà wí títí tí ó fi wá di gan wa àwa bá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi wa máa sọ pé analaha analaha èmi ni màá sì pẹ́ èmi ni màá sì pẹ́ eléyìí là ń pè ní ash kubra ash-shafa'atul uzma ga ju gbogbo ìṣìpẹ̀ lọ tànàbí wa sallallahu alayhi wa sallam anabi wa lọ forí balẹ̀ lábẹ́ àga ọlọ́run ọba wa ọlọ́run ọba òní kó tọrọ ń tọ́ba fẹ́ tọrọ kó gbórí sókè kó tọrọ kó sì pẹ̀ wọ́n gbà pẹ̀ rẹ̀ báyìí lànà bí o sì wá tọrọ kó sì pẹ̀ kókó náà ó ṣe sírò ọlọ́run ó sì ṣe sírò. eléyìí ni al mahmud ibùdúró tó jẹ́ tẹ̀yìn tánàbí ní kò sẹ́nìkan àfọ̀kan nínú àwọn ẹrú ọlọ́run òun sì ń bẹ́ lọ́nkọ́jẹ́ pòun náà ló sọ pé bá ṣàdúà lẹ́yìn ìgbà tán pèpè fún sọláàtì tán pé allahumma rabba hadhihi da'wati tamma lẹ́yìn tẹ́tí sàṣàlátì fún anabi nìyàwó. ilẹ̀ ò ní sí ma sánmà náà ò ní sí gbogbo ẹ̀wọ̀n kà kò gbangba ìgbéyàwó ìgbéyàwó ìgbéyàwó ti wáyé. ń bọ̀ wá láyé ìgbóni lókèsàn gbangba ìgbéyàwó gbọ́ bara wa bẹ̀ jọ̀nà. wọ́n ní ẹni tó kú gbẹ̀yìn bí gbẹ̀dà ìyáwó tó dé wọ́n ní yóò lu ẹgbẹ̀rún ọdún nù sáré ìrọ̀ ni kò sáré ti kankan tó sọ bẹ́ẹ̀ kò sáré ti kankan tó sọ bẹ́ẹ̀ èyí sájà ní gbé ìgbà tí gbẹ̀dà ìyáwó bá ti dé dé náà ṣùgbọ́n àwọn ẹni tí gbẹ̀dà ìyáwó dé bá láyé àdéhùn fi hàn wá pa àmàlà ní ìbújù àwọn ẹni tí òkú náà wọn bá gbọ́ torí pípẹ́ ní àgbẹ̀ àpò ní dé àyà àfikọ́jọ́ yìí pé ìgbà tí ò ní sẹ́ni kan ló ké pẹ̀mọ́ ti sọ pé ọ̀mọ́ ọ̀mọ́ yẹn tó o gbé ìyàwó ní sẹ́ni tó gbọ́ náà gbọ́ àwọn ìgbẹ́ ní àgbẹ̀ àpò ní ìbàláyé torí kó tó dìgbà yẹn ọlọ́run yóò ti rán atẹ́gùn kan tí ó fi gbẹ̀mí gbogbo àwọn olùgbàgbọ́ òbí tó bá sẹ́kù sọ̀yọ́ wà kó modal, ọ̀daràn àwọn ọ̀daràn yìí ìgbẹ́jà ìyá òdìbà. ìjọ mélòó wá ní ẹni tó bá gbẹ̀yìn yóò ṣe lọ sáré kò sọ́jọ́ tí wọ́n ti sọ pé jọ́pẹ́ náà kí àwọn tó bá dé yóò bá wọn kan yóò bá wọn kan tí ò tẹ̀ ní lójọ́ kankan lọ sáré. èmi tó bá ti gbẹ̀mí wọn tán ní ìsìnkú gbogbo èèyàn tán ọlọ́run tọ́lọ̀ bá pa gbogbo ìyàrá tán gbogbo àtẹ̀mí tó bá pa márùn tán ẹ̀yin rẹ̀ náà ń gbé dàgbé àwọn òsèlè lọ́rọ̀ pé ó lọ ẹgbẹ̀rún ọdún ọ̀sẹ̀ lẹ́yìn náà ká kíyèsí láàrin láwùjọ tiwa ọ̀pọ̀lọpọ̀ ọ̀dà púpẹ̀lú ká wá mà àlọ́ pọ̀ nínú tí wọ́n máa ń pè ní mọ̀ ọ̀gá ẹ̀ka máa sọ ọ̀rọ̀ ọ̀pọ̀ tí bàbá kan sọ bàbá kan náà sọ ọ̀gá arúgbó ẹ̀ sọ̀rọ̀ tí wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n sọ bọ́ọ̀lù sọ àdájọ́ sọ̀rọ̀ bá àdìsí tí ó bá ti sẹ́ẹ̀lì má sùn tó ọ̀rọ̀ pé ẹni tó kú gbẹ́yìn ló gbẹgbẹ̀rún ọdún nù sáré kò sí dọ́jọ́ bẹ́ẹ̀ kò sí lápọ̀ rẹ̀ wọ́n lẹ́ni tí èsè mùsùlùmí jẹ́ yọ wà lìdáná bi kò sẹ́ni kájọ́ wà lìdáná bi kọjá mùsùlùmí ṣùgbọ́n mùsùlùmí ọ̀n bẹ nínú àwọn mùsùlùmí mùsùlùmí tó ti síwájú dàdàbí Muhammad sallallahu alaihi wasallam ẹsìn bẹ́ẹ̀ náà mùsùlùmí mùsùlùmí tọ́jọ́ mọ́lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wa sallam torí gbàgbọ́ wa ni bí gbogbo àwọn ànábì ọlọ́run mùsùlùmí ni wọn. inna ad-dina 'inda Allahi al-Islam yẹtẹ pé ńgbà dáná bí Muhammad sallallahu alaihi wa sallam dé olótórí bẹ́ẹ̀ pé ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run náà ní Islam yẹtẹ pé ńgbà dáná bí Muhammad sallallahu alaihi wa ìní islam tó ń jẹ́sìn lọ́dọ̀ ọlọ́run láti jọ tí ọlọ́run ọba ti dọ́mi èèyàn islam kalẹ̀ sí. torí rẹ̀ ẹ̀rí tó lọ́sọ̀ ń gba nabi ibrahim ẹ̀rọ qala lahu rabbuhu aslim qala aslamtu li rabbil alamin. ìgbà tó lọ́sọ̀ bá nabi ibrahim fi gba islam ó ló gba islam kọlọ̀ ó sọ bí ali ibrahim banihi wa ya'qub ya baniya inna allaha astafa lakum ad-dina fala tamutunna illa wa antum muslimun bẹ́ẹ̀ náà nàbí Ibrahim àti Yakub ni wọ́n sọ fún àwọn ọmọ ẹ gbọ́dọ̀ gba láti kú àbí lórí Islam bẹ́ẹ̀ náà ni ẹ̀wù Fíráúnà nígbà tí kò dé ọ̀gbàgbọ́ lẹ́rọ̀ ọwọ́ aríkórí parun ọwọ́ ni amantu nígbà tí ń tẹ̀rí lọ́dọ̀ alla ilaha illa alladhi amanat banu Isra'il wa ana minal muslimin èmi náà gbàgbọ́ ní ìsìn o pé kò sí ọba mi tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi táwọn ọmọ ìsírẹ́lì gbàgbọ́ èmi náà tàn kánú àwọn mùsùlùmí báyìí ọ̀gbẹ́ yẹ wa tó bá kékeré ṣe islam ni musa kò fi lọ sídìí rẹ̀ ṣé mina mùsùlùmí náà ni ó pera rẹ̀ kì mina mùsùlùmí torí rẹ̀ yahood àti kìnní lẹ́yìn àwọn anábì yẹn ni wọ́n jẹ́ yahood nasara wọ́n pera wọn nasara ṣùgbọ́n islam la اسلام النبي عيسى náà فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون ماذا النبي عيسى عليه السلام كان في جيسو تولي كما قنقر هو سبحان الصحابة تاني وانا ملو لولي أسيان الله تيوفي الله سؤالي àwọn sàhábà rẹ̀ yẹn sọ pé àwa àjà alára sí fọlọ síbá àgbọ̀ náà ọba gbọ́ ìwọ náà jẹ́rìí sí pé mùsùlùmí ni wa subhanahu wa àwọn èèyàn Ànábì Ìsá torí ẹ̀ inna ad-dīna 'inda Allāhi al-islām ọlọ́run ti tún sọ ọ́ fún mi kí wọ́n máa yẹ bẹ́tẹ́ kí ghayra al-islām dīnan falan yuqbala minhu wa huwa fil-ākhirati mina al-khāsirīn ẹnikẹ́ni tó bá wà kàmí tó yàtọ̀ sí islam tó fi sẹ̀sìn ọlọ́run nígbà lọ́dọ̀ rẹ̀ yóò sì jọ kan nínú àwọn ẹni tó ń sòfò tó bá di lọ́la òkè yà lórí rẹ̀ tí ìbáṣe mùsùlùmí ò ní wà nìkan mùsùlùmí ayé àwọn ànábì lọ síwájú àbí mùsùlùmí táyé ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ wá ṣeéṣe níyẹn jẹ́ mùsùlùmí tèèyàn ànábì lọ síwájú lẹ́yìn tọ́lọ̀ ti rán ànábì Muhammad sallallahu alaihi wasallam kò ṣeéṣe o lẹ́yìn tọ́lọ̀ ti rán ànábì صلى الله عليه وآله وسلم تري الحديث بطوانين وصحيح رمان مسلم ولو الذي نفسي بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي أو نصراني ثم لا يؤمن بالذي أتيت به إلا دخل النار وفيرو ما باتم من بلور بورا أني كانين وجوه يكوني قواني قواني كنت يهودي أو نصراني تنكي كريستاني lẹ́yìn náà ọgbọ́n pàdé èsì kíkọ̀ ọgbọ́n pàdé ọgbọ́n pàdé wà fún anabi ọgbọ́n nípa islam kọ́ wa kọ̀ láti tẹ̀lé islam anabi ni kò ń kọ́ náà kóra pé náà yọ wọ̀ tẹ́lẹ̀ ìdẹ́gbẹ́ tó ṣe jẹ́. wọ́n ní kí ni ìtumọ̀ ad-dajjal ad-dajjal ìtumọ̀ rẹ̀ lédè lárúbáwá òpùrọ̀ ńlá òpùrọ̀ ńlá ẹni jẹ́ ad ìyẹn kan ti ń bọ̀ tọ́lọ́ fi fìtínà gbogbo àwọn èèyàn tó bá sẹ́kù láyé forty days péré ló lò àmọ́jọ alákọ̀ọ́kọ́ yóò dàbí ọdún kan ìjọ kejì yóò dà gẹ́gẹ́ bí oṣù kan ìjọ kẹta yóò dà bí ọ̀sẹ̀ ìjọ kẹrin títí dókun yóò wà dàbí five days torí rẹ̀ làwọn yẹn ṣe bí anamisọlá ṣẹlẹ̀ léèrè tọjọ ìbámu aláyé kó láti á ṣe ọjọ́ tẹ dàbí ọdún kan sọ láti mélòó láti ń bẹ́ẹ̀ anabi lẹ pé gbogbo rẹ ẹ pé gbogbo rẹ pé ó ti tó kápá ti ṣe sọ̀rọ̀ láti márùn ní ìsìn àtúbẹ̀rẹ̀ márùn mi àtúbẹ̀rẹ̀ márùn mi àtúbẹ̀rẹ̀ márùn mi àtúbẹ̀rẹ̀ márùn mi lọ́jọ́ kan yẹtẹ pé ẹ sọ̀rọ̀ láti márùn péré náà lákàtí ara o ọ̀pọ̀tẹ́wò rẹ̀ la ẹ pé gbogbo tọ́ eléyìí ni àtẹ̀jà ǹjẹ́ mọ̀ ní kí nǹkan mi tún bẹ́ẹ̀ tọ́ba anábì lẹ́rù fún wa ju dàjáàlì lọ. ó ní ọ̀họ̀wọ́ fún ma ọ̀họ́ fún àlẹ́ ìkọ́. kí n tọ́ba mi lẹ́rù jù fún yín kọ́dà ọba lẹ́rù jù màsíhì dàjáàlì lọ. tètè bí màsíhì dàjáàlì ṣe burú tó eléyìí tó ba lẹ́rù jù bẹ́ẹ̀ lọ. ó ní aṣírkùl asghar ìṣẹ́kọ̀sọ́nà lẹ́kọ̀ọ́ tó kéré. wọ́n ní kíni ó ní àríyá kárí mi nítorí pé àwọn èèyàn kakárí mi kún kọ̀dàbí ẹtọ́ lọ wó lulẹ̀ níwájú níwájú ọ̀sà yóò máa sẹ́bọ̀yún owó onífura anábì lọ́kùn lẹ́rù fún wa ju dàjálù náà torí máa bá yàn sẹ́jẹ́ gbogbo tó rò kó sẹ́ńtọ́rọ́ tó torí tó náà kò ní sí ládà ọwọ́ àwọn àjọ pé dàgbéyàmà lábẹ́ àsíá gbogbo ẹ̀ ó ti fò dànù ó ti sòfò rẹ̀ kọ́ sì tó abẹ́ ilé ìjọba láyé anabi sallallahu alaihi wasallam ọmọkùnrin kan nínú àwọn ọmọ Yahud ọyọjú wọn pè ní Ibn Sayyad àwọn àṣẹṣe rẹ fẹẹ jọ ti dàjà tọwọ amúfura dání bẹ́ẹ̀ ni Umar ó gbìyànjú àti pa pé ká yóò tiẹ̀ sí mi a ah, anabi wa ni ẹnìyẹ fẹlẹ ń tó sọ lọ bàálẹ tó bá dẹ́ kò ní dajjal náà ọlọ́run ní fún ọ lágbára láti pa tọ́lá kọ́lẹ̀ ti gbẹ pé ta ni ó pa anabi Isa alayhi salam tó bá tiẹ̀ wá jẹ́ kò ní ajẹ́ pé mi ò tiẹ̀ pa kò sí dánàbí Isa lè sí dánàbí wo lè ṣe jù bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam anabi wa dán Ibn Sayyad nìyẹn o mo fi kankan pamọ́ fún ọ kí ló kọ rẹ̀ tẹ̀lé tó bá jẹ́ dajjal kò bá sọ onídùn anabi kì í sọ̀rọ̀ torí tí mo fi pa ń fún ni dọ́kàn lẹ́yìn pé kò péjá ọdún dọ́kàn ìdáná bí sì fi pa máa ní pé ni dọ́kàn èéfín orí péjá ajá pé kìí sùn tẹ́lẹ̀ yìí wọ́n ní tí bàbá yẹn bá jẹ́ aládàáda lẹ̀ bàbá sì kú lórí àdàáda lẹ̀ sáà lè ṣàdúrà bẹ́ẹ̀ ni alẹ́ ṣàdúrà tó bá gbé àdàáda lẹ̀ tí bàbá ṣe kú yẹn kìí ṣe ètò lè sọ̀rọ̀ àdìkẹ̀fẹ̀ yìí kìí ṣe gbogbo àdádálẹ̀ ló máa ń sọ àdìgẹ̀dẹ̀ rẹ̀ tó ọmọ kankan pa ẹ̀sìn ọlọ́tọ̀ tara rẹ̀ jẹ táyé anabi sọ pé ọkùnrin lẹbi náà àti ọ̀bọ̀lẹ́ gbogbo àdádálẹ̀ àná ni wọ́n á ní lọ́dọ̀ tẹ kẹfẹ́rì ni ẹgbólódò àná ó túmọ̀ sí kó lè jẹ ṣír ó lè jẹ kúf ó lè jẹ fés ó sì lè jẹ màásìyà. ọ̀rọ̀ gbẹ́yẹ wa Al-Imam Ibn Taymiyyah rahimahullah nínú tíra ẹ̀kútẹ̀wọ́ sirata al-mustaqim ó lè tó tiẹ̀ pọ̀jù nínú bíbí àtàwọn èèyàn ṣe min qabil al-makruhat lábẹ́ makruh makruh lọ́kọ́ sí tẹ́tí ọba ti gbẹ́sìn yìí kíkà wọn fẹ́ yọ àwọn èèyàn kúrò nù rẹ̀ torí pé bá a ti wọ̀ wá gbọ́ nǹkan yìí bó ṣe sì náà lọ́fẹ̀ẹ́ sí ara yòókù lọ́nà ẹni ìdí láti kọ́ mà gbogbo rán àdánilẹ́kọ̀ọ́ yìí yóò jẹ́ kí wọ́n ní enlightenment ní kí ẹsẹ̀ kọ́ ní ọ̀sán olùmọ̀ òní ìdí láti wá ìmọ̀ kí wọ́n náà fi mọ̀ fúnra rẹ̀ and not everybody can do that àwọn ọmọ bá àwọn ẹtọ́ báyẹ kí wọ́n lọ wá àwọn kan lọ wá àwọn yẹn kó kàn kọjú bá sẹ́ wọn so I need electrician I need physician so I need scientist nígbà tí gbogbo wa bá dolùmọ́ àgbà tá a ní ọmọ tọ́jú wa tá a ní ọmọ bá wa kọ́lé so àwọn ẹni tí àwọn bá ní ìpalẹ̀mọ́ lára wọn lọ wá mà àwọn olùmọ̀ á sọ pé bídà àtẹ̀rí yẹn ń tẹ́tẹ́ fáwọ̀t bídà àkàtú bídà àkàlọ́ ṣùgbọ́n mẹ́sẹ̀ jura wọn lọ gbogbo ẹ̀ ń kọ́ àná ni gbogbo àná kúmá inú náà ni ìwà àlùsùn náà sọ yìí pé tí bídà àtó ṣe tó tó di àná yẹn tó lè gbé ọwọ́ náà yẹn tí o bá ti jẹ́ èyí tó sọ̀yà ní kèfèrí tó bá di lọ́la kìyàmà anta tahta al-mashi'a ọmọ bẹ́ẹ̀ lábẹ́ gbọ́ bá ti wú ọ lọ ìní ọ̀sọ̀ ọ̀bà tó bá wù kó ní kọ́ lọ sí nánà bẹ́ẹ̀ bá ti ti sẹ́wí tani ó bí ọ lọ́lẹ̀ tó bá sì wù tó lòun forí jọ tani sọ fọ́ lọ́n pé bá wù lélẹ́ ìjẹ́ òsì jẹ́ tó bá gbé bídí àti bàbá rẹ̀ sí tó fi kú kọ́ sọ́ọ̀dì kèfèrí wàásù àdúrà kí ló ní kọ́ wọ́n sàdúrà àwọn tó bá kú ní kébèrè oníṣàdúrà kan torí pé islam kò fọdà àwọn akíkà máa ṣàdúrà kan ẹni tó ti dára lójú pé ọ̀rọ̀ àná ni.